ọ̀gá àgbà gbogbogbò fún iléeṣẹ́ ọlọ́pàá IGP rán àwọn aṣojú mẹ́ta lọ fún iṣẹ́ ìdìbò ní ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gá àgbà gbogbogbò fún iléeṣẹ́ ọlọ́pàá IGP ọ̀gbẹ́ni káyọ̀dé ẹgbẹ́tókun ti rán àwọn igbákejì aṣojú gbogbogbò ti àwọn ọlọ́pàá DIG mẹ́ta láti ṣe àbójútó àwọn ètò ààbò fún ìdìbò gómìnà ní ọjọ́ àbámẹ́ta ní ìpínlẹ̀ Bayelsa Imo àti Kogi aṣojú ìbáṣepọ̀ ti agbófinró ACP olúmúyìwá adéjọbí sọ èyí ní àpéjọ kan ní ọjọ́ ìṣẹ́gun ní àbújá ó sọ pé àwọn igbákejì aṣojú gbogbogbò ọlọ́pàá tí wọ́n yàn ni frank mba fún ìpínlẹ̀ imo abusani fún ìpínlẹ̀ kogi àti daniel sokari pedro fún ìpínlẹ̀ bayelsa adéjọbí sọ pé gbígbé àwọn àgbà ọlọ́pàá náà wà ní ìbámu pẹ̀lú ìfaramọ́ iléeṣẹ́ náà láti rí dájú pé àbójútó tó péye wà fún àwọn òṣìṣẹ́ tí wọ́n gbé lọ sí ìbò náà ọ̀rọ̀ olúwa ọ̀dẹ́dẹ̀yìn ló ti ń jábọ̀ ròyìn fún yín láti kàn ní